ọlọ́run onílé akágò káàtó wọlé. ọlọ́run àgọ́ àlà bá a bá bòde fọ́ṣù ajá òṣùpá rèé a sì máa bòde fọ́lọ́run ọba. wọ́n ní ìpínlẹ̀ báyìí náà lọ́ba aṣọ ológbòjò a sì máa ṣọba àwọn eégún. ìpín a sì máa ṣọ́ba fìlà ọlọ́mọ síkàtà a sì wá mọ̀ sí bàbá àwọn àgbàdo. ọlárẹ̀wájú yín rèé ǹjẹ́ gbogbo ibi tí ọ̀dà bá ti nájà tiẹ̀ báyìí tẹ̀lú tọmọ ní bá wọn ná. àní amúkẹ́kẹ́ lórí ẹni àwa mú pàkà lẹ́sẹ̀ ọ̀nà ìbà alájà lónìí tó ń tògbòrò ìbà àjọgẹ̀dẹ̀ òun tàwọn àgbààgbà. Adeleke ìbálò kékèèdèrè méjì tán ò gbúdọ̀ kọjú síra wọn. bẹ́ẹ̀ni. ìbá ọmọdé ilé ìbá gbàgbà ilé àti ìbá ṣẹ̀dí gbogbo yín pátápátá òun làkì. èjìdé là ń bá gbé èjìdé là ń bálùkò èjìdé là ń bódìdẹrẹ ní mògùn àṣọ. táyọ̀ ọmọ adélékè òun náà wà lórí ẹ̀rọ agbagbe ó yá bá kí wọn nílé. bẹ́ẹ̀ ni ìṣẹ̀kẹ̀ báyìí kì í bá wọn ròde ìbànújẹ́ àní bá wọn ròde ìbànújẹ́ láṣẹ ìdùnnàrè ẹ hó ìwà ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ kọ ẹ fi ayọ̀ sí olúwa ẹ wá ti orin sí iwájú rẹ̀ kí ẹ̀yin èèyàn sì mọ̀ pé òun ni olúwa wa òun ló dá wa àwa sì ni àgùntàn pápá rẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ètò wa ètò ó sẹ́lẹ̀ńkẹ́jọ ẹ nǹkan kéékèèké ó sì mọ gbé nǹkan ńláńlá hanu. ọlọ́rinwájú yín lorúkọ tí èmi ń jẹ́ ọ̀pá tẹ́rẹ́ tí bọ́mọdé sọ̀rí omi ojú òkòrò rẹ̀ tí ń pàgbàlagbà sọ̀rọ̀ ìdoríkodò ó dàrú kan lọ́jọ́ tòní alárè ó mọ jàgbá nǹkan kéékèèké ó sì mọ gbé nǹkan ńláńlá hanu. ọmọ yìí rèé ọ̀rẹ́ yín àbúrò yín Adélékè Ọmọ́táyọ̀ èbémi lọmọ wá ìdè náà múyùkẹ́ ọmọ ẹrú pẹ́ kò ní mọdẹ mọ́fìlẹ̀kẹ́ Táyọ̀ lẹ́kìtì ẹ̀fọ̀n. àkòrí tí a mọ yànnàná lórí ètò lọ́jọ́ tòní òun náà ni a pè ní ìdúpẹ́. bẹ́ẹ̀ ni. nígbà tí a bá sọ̀rọ̀ nípa ìdúpẹ́ kí tiẹ̀ ni ohun tí à ń sọ ìdúpẹ́ jẹ́ ọ̀nà tí èèyàn máa ń fi fi ìfún ẹ̀mí ìmoore tí gbà tí a bá ṣèyàn lóore ọ̀nà tí à ń gbà tí a fi ń fi ẹ̀mí ìmoore hàn. Mm, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ láti làwọn èèyàn ti ṣe lóore ṣùgbọ́n tí wọn ò mọ bí wọ́n ṣe ṣe ń dúpẹ́ àti sọ wípé ẹ ṣe ẹ ó ṣòro fún wọn bí tí ẹnu wọn tí ó wúwo. bẹ́ẹ̀ni o mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ rèé àti sọ ẹ ṣé àná fẹ́lòmíì ó wúwo lẹ́nu rẹ̀ bí tán ni ó kọrin ni ẹlòmíì rèé tá bá ṣe fún tán àti ẹ̀ ti sọ wípé ẹ ṣeun mo dúpẹ́ wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n sì mọ̀ wípé ẹ̀ ń tá a ṣe lóore tí ò dúpẹ́ ni ó dàbí ẹni ọlọ́ṣà tó wóni lẹ́rù lọ ni. àwọn kan ti ẹ̀wà àtàbà ṣoore bíntín fún wọn á fojú tẹ́ńbẹ́lẹ́ wo nǹkan tẹ́ ẹ ṣe fún wọn kò sírù nǹkan tẹ́ ẹ lè ṣe fún wọn tó lè jọ wọn lójú wọn á wò wípé kí lálákọ̀ọ́rí rẹ̀ ń ṣe tẹ́nìkan ò ṣe rí irú ìwà báyìí ìwà yìí kò dáa ẹ jẹ́ ká mọ̀ bí a ṣe ń fi ẹ̀mí ìmoore hàn. bẹ́ẹ̀ ọ̀làríwájú jẹ́ ti ẹ̀ ti bí ṣáná kí èso oògùn ẹlòmíì tán bá ṣoore kékeré fún báyìí àti sọ wípé ẹ ṣe ó ṣòro fún ẹlòmíì àti sọ wípé ẹ ṣe àná kódà ọlọ́run ọba gan ó nílò ìdúpẹ́ tiwa gan gẹ́gẹ́ bí ènìyàn torí pé gbogbo tá à ń ṣe lónìí kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe agbára wa ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ẹlòmíì yóò mọ̀ ṣe gùlà gùlè gùlà gùlè látàrí pé látàrí oore tọ́lọ́run ọba ṣe fún ọ tó sì yẹ kó mọ fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run ọba dániwáyé ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ jẹ́ abaramoore jẹ mm. bó ti wù ká ẹ forí ṣe ká ẹ fọrùn ṣe fún wọn tó mm. àti wá ya láti sọ wípé ẹ ṣe ó jìnnà sí wọn. Mm. ọ̀làdíwájú wọn sì gbàgbé ni wípé ẹni tán ṣe olóore ẹni tán ṣe lóore kínkínní tó bá dúpẹ́ àhà wọ́n mọ̀ sórí púpọ̀ fún un. bẹ́ẹ̀ni. ẹlòmíì sì rè tó bá yẹ pé tí tán ṣe fún un wọ́n kàn fi dán wò lásán ni pé afẹ́wò bóyá yóò fẹ́ mi mo rìn hàn àbí òní fẹ́ mi mo bí ọba ti fẹ̀mí ìmoore yàn lọ́ba fẹ́ẹ̀lì ẹ̀gzámù ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ bí a ṣe ń fi ẹ̀mí ìmoore hàn ẹni tá a bu omi fún tí ò mọ bá a ṣe sọ pé ẹ ṣe ọ̀nà dà tí a fi fi oúnjẹ dán wò ṣùgbọ́n ẹni tá a bu omi fún tó mọ bí a ṣe ń sọ wípé ẹ ṣe mo dúpẹ́ ẹ dandan agbọ́dọ̀ fún oúnjẹ dán wò torí pa ti mọ̀ wípé ẹni tá a ṣe lóore kékeré tó sì wá dúpẹ́ oore kékeré ó túmọ̀ sí pé ìgbà ní ńlá. ìyàwó lémi ìdọ́kọ rẹ̀ bá ra nǹkan fún àti sọ pé ẹ ṣé ó ṣòro fún un wọ́n lè máa béèrè pé ẹ̀yìn èrò wa lè wá ra kínní wá sọ fún ah mo ra kínní ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ah wọ́n ti gbà yín wọ́n ti gbà yín ẹ̀ bá ti mọ̀ rà á kàkà kó o fojú tẹ́ńbẹ́lú tàbí kó o fojú ọ̀rọ̀ ẹnu ara rẹ tẹ́ńbẹ́lú rẹ̀ o ò tiẹ̀ kúkú kí kó ṣe é kó o kọ́kọ́ ọkọ rẹ náà kó ṣe é ọmọ mi ò mọ bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ òbí bọ́n bá bá fọmọ léèwé mi ní owó léèwé rẹ̀ àti sọ wípé ẹ ṣeun bá mi ẹ ṣeun ìyá mi ó dogun fún wọn tẹ́wọ̀n bá sì ṣoore kékeré fún ọbọ̀ ọ̀bá ti dúpẹ́ ọdínú orí ńlá nù. torí ẹ̀dẹ̀ dúpẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti pàdánù àwọn oore kàbìtì àwọn oore ńláńlá mm. nínú àwùjọ láàrin àwọn ọ̀rẹ́ àti láàrin àwọn alábàgbé. Mm ẹlòmíì tí ẹ wá rèé torí tó bá sọ fún wọn pé ẹṣẹ àná ẹṣẹ àná gan ó lè wú ẹlòmíì lórí pé àà pẹ̀lú nǹkan kékeré tí mo ṣe fẹ́ ni bí n bá ṣọ̀pọ̀lọpọ̀ fún yóò mọ̀ kí ni títí ayé ni ẹlòmíì oríire á wú látàrí pé kí ni látàrí pé ẹ tó ṣoore fún ó kí ọ nítorí pé oore kékeré tán ṣe fún ọ ó mọ rírì ìmoore ó fẹ̀mí ìmoore hàn ó dúpẹ́ ló ṣe rí ọ̀pọ̀lọpọ̀ gbà. ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti débi gíga nítorí ìdúpẹ́ ṣùgbọ́n torí pé àìmọ̀ ọpẹ́ já ó jẹ́ kí wọ́n wà ní ipò tí wọ́n wà hmm. torí wípé a ti fi dẹ wọ́n wò bóyá wọ́n mọ bí wọ́n ṣe ń dúpẹ́ àbí wọ́n mọ bí wọ́n ṣe ń dúpẹ́ díre ni ọ̀pọ̀lọpọ̀ òfin ti ní ìgbéga ní ẹnu ibi tí ó wà ọ̀làrìnwájú táwọn míì bá lọ sílé alálàáfà tàbí ilé wòlíì tó bá sọ pé àwọn fẹ́ kọ́ lọ́run ti oore báyìí báwọn káwọn ṣe báyìí ó kọ́kọ́ bèèrè lọ́yìn pé ṣẹ́yìn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣé ẹ̀yin ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wọ́n sì mọ̀ wípé pẹ̀lú ọkàn ọpẹ́ pẹ̀lú ọkàn ìdúpẹ́ lọ́lọ́run ó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún wọn bíbélì gan sọ bíbélì sọ pọ̀ wípé ẹ jẹ́ kí ọpẹ́ yín kó mọ ṣe kí ni ó mọ pọ̀ ju ìbéèrè yín lọ bẹ́ẹ̀ ni. appreciation appreciation mo dúpẹ́ oníbu ọ̀rẹ́ bàbá ọ̀pẹ́. ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa rò wípé mímọ̀ ṣe àwọn làwọn fi ń ta tó fi ń dún hmm. nígbà tán bá ta tó bá dún hmm. ẹ̀wọ̀n á fi ògo fún ara wọn hmm. wọ́n ti gbàgbé elédùà ọba tó dá wọn sáyé tó jẹ́ kí wọ́n ta kó dún ọba tó jẹ́ kó ṣeé ṣe ẹni tí ó ní ìdúpẹ́ lọ́dọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn á dá ìdúpẹ́ padà sí ọ̀dọ̀ ara wọn. Mm. ọ̀làrìnwájú yá tiẹ̀ sọ àwọn tí wọ́n bá ní ẹ̀mí ìmoore ara ibẹ̀ ní ẹ̀mí ìjọra ẹni lójú wà hmm. torí pé wọ́n mọ̀ jọra wọn lójú pé èmi mo ṣe báyẹn kí náà wá ṣe fún mi débi tí mo dúpẹ́ mo máa ń ṣàdúrà kan láràárọ̀ tí n bá ti di ọlọ́run ọba mi ṣe ń jáde lọ yìí tán bá ṣe fún mi ẹ̀mí ọlọ́run ọba má jẹ́ ń jọra mi lójú hmm. àdúrà tó yẹ kéèyàn máa ṣe lójoojúmọ́ ni ọlọ́run má mẹ̀jẹ̀ kẹ́mi ìgbéraga wọ̀ mi torí ẹ̀ńtẹ́mi ìgbéraga wọ̀ kò ní mọ̀ pẹ́ dú. yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá mi núrò yóò mọ ọpẹ́ dá oríṣiríṣi ọ̀nà òun ní ọmọ èèyàn ń gbà dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run hmm. bá a ṣe ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ló yẹ ká mọ dúpẹ́ lọ́dọ̀ ènìyàn hmm. torí wípé ọlọ́run tó ń bẹ lókè tí gbogbo wa ò rí hmm. ṣùgbọ́n ènìyàn tí ó súnmọ́ wa tá a rí tó bá ṣe wá lóore ẹ̀ tó bá ṣe wá lóore ó yẹ ká fi ọ̀làníwájú ọkọ̀ ọpẹ́ tiẹ̀ wá dàbí ìgbà téèyàn fi nǹkan kékeré téèyàn fi dẹ̀yàn ìwé òwe jẹ́ fi kí n ti ní dẹ̀ kí n wo tí ó fi ṣe tó bá fi ṣe nǹkan gidi ilé fún ni ńlá bẹ́ẹ̀ lọ́kàn ọpẹ́ ṣe rí kéèyàn mọ dúpẹ́ kéèyàn mọ dúpẹ́ á ẹ̀mí nǹkan gidi mọ̀ lọ́kàn ọpẹ́ ọ̀làníwájú tí ìbá ní parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ló ti rí oore ńláńlá ipò tí ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́ni wọn ò tiẹ̀ dúpẹ́ rẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ ló ronú kí àwọn dé ipò tí wọ́n wà tí hmm. wọ́n sì ń sọ wípé àwọn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run táwọn bá lè dérú ipò tí wọ́n wà ìgbín sunkún àìléyìn bẹ́ẹ̀ ni ìmọ̀dó wọn ń sunkún àìréyìn bó tiẹ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ ló wà nípò tó jẹ́ wípé wọ́n tiẹ̀ ń gbàdúrà káwọn tiẹ̀ dérú ipò tí àwa gan wà ẹ ṣùgbọ́n tí àwa wá wo ipò tá a wà gẹ́gẹ́ bí ipò tí ò ní ìtumọ̀ mm. ipò tá a fojú ojú tẹ́ńbẹ́lí tí a fi ń wò ẹ jẹ́ ká kọ́ bá a ṣe ń dúpẹ́. bẹ́ẹ̀ ọ̀làǹrẹ̀wájú ọkàn pẹ́ tiẹ̀ ṣe pàtàkì ní ìgbésí ayé àwa ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ tọ́gà bá ṣoore fọmọṣẹ́ kọmọṣẹ́ sọ pé ọ̀gá mi ẹ ṣe tọkọ bá ṣoore fáya ọkọ ya sọ pé ọkọ mi ẹ ṣe tọ́ba bá bá ṣoore fọmọ kọmọ sọ wípé bàbá mi ẹ ṣe kódà kójọ́mọ ló ṣoore fún òbí kó sọ kọ́ òbí sọ pé ọmọ o ṣeun kó jẹ́ pé omi lásán lọmọ rẹ bùwà fún ọ sọ pé o ṣeun káwa òbí náà gẹ́gẹ́ bí ènìyàn ká mọ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba dániwáyé ọba adẹ́dà wípé ọlọ́run ibi tẹ́ ẹ sìn mí dé mo dúpẹ́ tèmi o. àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní kíkì báyìí ní májàdẹ hmm. ẹ̀ nígbà tí ajá bá tó bá sáré lọ tó pa ẹran à ń fọwọ́ ra lórí à ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni hmm. ẹ̀ bẹ́ẹ̀ náà ló yẹ kí àwọn ọmọ ènìyàn ká máa dúpẹ́ lọ́wọ́ ara wa nígbà tá a bá ṣe ara wa lóore ẹ má ṣe jẹ́ kí a jẹ́ ẹ má ṣe jẹ́ kí a jẹ́ abaramoore jẹ ẹ jẹ́ kí a máa fi ẹ̀mí ìmoore ká máa fi hàn hmm. bọ̀dá àǹtí ǹjẹ́ ṣé ìwọ ń dúpẹ́. àgbẹ̀ ṣetán ìrẹ̀lẹ̀ àlùkò ṣetán báyìí ìrèkò sùn ká tún fi àǹfààní ìka fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa nítorí pé tí ò bá sí òun gbọ́ kí ni òun sọ ń sọ tí kò bá sí bá a ṣe kí ni bá a là fẹ́ lá àwa náà ń dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣeun o tẹ̀ ń tẹ́tí sí wa tó àníjù báyìí lọ lórí ètò Sẹ́lẹ̀ńgẹ́jọ̀ fún ti òní. èbẹ́mi lọ́mọ yín adélékè ọmọ táyọ̀ èbẹ́mi lọ́mọ wáìdì ní àmúyùnkẹ́ ọmọ ẹrú kò ní mọ̀dẹ́ mo filẹ̀ kẹ́ táyọ̀ ẹ lè fẹ́ pè mí ẹ pè mí sórí aago yìí zero seven zero three two six six zero seven zero zero zero seven zero three two six six zero seven zero zero. ọlárẹ̀wájú lórúkọ tí èmi ń jẹ́ ọ̀pá tẹ́rẹ́ tí ń bọ̀bọ̀dé sọ̀rẹ́ omi ojú òkọ̀rọ̀ rẹ̀ tí ń bàgbàlagbà sọ̀rẹ́ ìdoríkodò ó dàrú kan èmi ní mọ̀ wá ẹ̀yin là ó mọ̀ bá ẹ gbogbo ẹlùbọ́ apátápátá oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ akínyìn wípé ẹ ṣé a lọ́wọ́ gbogbo yín tó o dàbọ̀.